الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وعلى آله وصحبته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ni ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba wa ọlọ́wọ́n ọba ọba alágbára ọba tí ó tún kó wájọ nírọ̀lẹ́ kọlọ́wọ́n bá kí kọ́mọ́sá ìsàánú ẹni kọ̀ọ̀kan wá jálẹ̀ a kí gbogbo àwọn tí wọ́n gbé ètò yìí lọ́wọ́ kọ́lọ́mọ́sá bá ní sanwó lẹ́sàn dáadáa a tún kí àwọn olùgbà wọn lálejò fadilatu sheikh ishaq abidahullah ta'ala àti gbogbo àwọn jama lápapọ̀ ní ààyè táwa yìí kálàfẹ́ ọlọ́wọ́n bá kọ́ mọ́ bá gbogbo wa lápapọ̀. إن خير الكلام كلام الله وخير الهدي هدي نبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ọ̀rọ̀ tó dájú oní àlọ́rọ̀ ọlọ́wọ́ bá wa Allah ìmọ̀nà tó pé jù òun náà ni mọ̀nà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ tó burú jù òun ni ọ̀rọ̀ tó jẹ́ pé àdádálẹ̀ ni nínú ẹ̀sìn tí ọlọ́run bá pàṣẹ rẹ̀ tánábí pàṣẹ gbogbo àdádálẹ̀ ànà ni gbogbo ànà ìmọ̀ sọ̀yàn dọ́mọ náà ni kọ́lọ́mọ́sẹ̀ sọ ẹnì kọ̀ọ̀kan wá mẹ́ ìtumọ̀ ní kí á nírọ̀lẹ́ yìí òun náà ni ọ̀kan pàtàkì nínú ìjọsìn ẹ̀sìn ni òun ni bẹ́ẹ̀rù ìwálidé ìmọ̀ ṣe dáadáa sí ìyá wa àti bàbá wa hayyan wa mayitan bóyá wọ́n bẹ láyé àbí wọ́n ti lọ́run àwọn dáadáa yìí a lè dáa mọ̀ àfihàn tọ́lọ̀ wọn bá pè ní dáadáa níta náà bíbá ní dáadáa ni òun náà máa jẹ́ dáadáa aláwọ̀ bá wa Allah subhanahu wa ta'ala Allah máa ń lẹ̀ fún wa nínú al-Qur'an al ipe ìmáṣe dáadáa sí ìyá ẹni àti bàbá ẹni àṣẹ tó wá látọ̀dọ̀ wọn ọlọ́run bá ní bọ́lá wọn bá ti jẹ́ adẹ́dáa àwọn òbí wa lọ́wọ́n fi ṣe sábàbí wíwáyé wa bó ṣe dúró yẹn omi táǹpé ní màlẹ́ yìí tó jáde níbàárà di bàbá rẹ̀ àti ẹyin tó pàdé látọ̀dọ̀ ya méjèèjì ló dìwọ ìtura ẹni pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń bẹ lára àwọn ni wọ́n jẹ́ sábàbí tó fi wà ní ayé tó wáyé ọlọ́run ló dá olóòótọ́ àmọ́ dọ̀ wọn ló gbé wíwáyé rẹ̀ gbà bá a ṣe wá dúpẹ́ fún ọba tó dẹ́ni ọba tó dání bá a ṣe dúpẹ́ fún bẹ́ẹ̀ náà là á dúpẹ́ fún ibi wọn gbé wọn gbà ọ̀wá ní ìyá mi ìmọ̀ lẹ́yìn ìyá yẹn o sì ní bàbá mi ìmọ̀ lẹ́yìn bàbá yẹn ìyá rẹ ẹyọ̀kan náà ní ọ̀jẹ̀ bàbá rẹ ẹyọ̀kan náà ní ọ̀jẹ̀ àwọn méjèèjì wọn dá omi jọ tí wọ́n fi wá dìde ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìta fẹ́ gbéyàwó nírọ̀lẹ́ yìí dáadáa sáwọn òbí wa àwọn pẹ́rẹ́ǹtì wa wajibun wa farida ọ̀rọ̀ àyàn ni ìmáṣe dáadáa sáwọn òbí wa ọlọ́run ọba qarana Allahu al-amra bil ihsani ilayha ilayhima. بعبادته اهتماما بهما وتعظيما لهما إما لو ما قاشن القرآن الكريم الله ما سوفوا أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ọlọ́run ní mo pàṣẹ kọ́dà rabbuka ọlọ́run ọba rẹ̀ pàṣẹ Allah ta'budu illa iya igbó ọ̀gbọ́dọ̀ sí nǹkan mi lẹ́yìn òun o ó tún pàṣẹ pé wa bil walidayni ihsana òun pàṣẹ pé o gbọ́dọ̀ má ṣe dáadáa sí bàbá rẹ̀ àti ẹ̀ àṣẹ ni qarana Allahu bayna ibadatihi wa bayna al-walidayn bọ́lá ṣe ń sọ tara ẹ̀ tán ó fi tòbí lé lẹ́yìn ọlọ́run ọba òbí rẹ̀ lókun ọlọ́run ọba lọ́dá ọ̀dọ̀ òbí rẹ̀ lọ́gbà wáyé bọ́lá ń ṣe wáyé fún ó ṣe ìwọ rẹ̀ lọ́rọ̀ àyàn lérí rẹ̀ ọlọ́run ọba gbé àwọn òbí rẹ̀ tí wọ́n jẹ́ sábàbí rẹ̀ ọlọ́run ọba tún ṣe é ìṣe dáadáa sí wọn ó fi kún ẹ̀sìn ọlọ́run wa lẹ́yìn ìgbà tó bá ti sin ọlọ́run tán ìtumọ̀ ẹni kí wọ́n bá ti sin ọlọ́run òbí òbí ló kù tó máa ṣe dáadáa ṣe. Suratul Isra ayah twenty four wa qala ta'ala ọlọ́run tó ń sọ láyé mi ọlọ́run bá ní wa'budu Allah ẹ máa ṣe Allah wala tushriku bihi shay'a ẹ má ṣe ẹbọ pẹ̀lú Allah má ṣe gbẹ́rẹ́ má jẹ oògùn má rí nǹkan mọ́lẹ̀ má fi nǹkan sára má gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run tó dá ọ ọlọ́run nípa ẹ̀ òun ní yéèyàn òun ní fún yàrá zèkì òun ní sọ́yàn ọlọ́run ní má ṣe má tún mú nǹkan mi lọ́lọ́run tí yóò má ṣe nǹkan yìí fún ọ tọ́wọ́ akẹ́míkù lára ọlọ́run tọ́wọ́ máa wá sọ alhamdulilayi àwọn tí ò dínkù wọ́n tó fi nǹkan mi wọ́wọ́ tó fi nǹkan mi wọ́lá tó fi nǹkan mi wọ́sọ̀ọ́ tí ọlọ́run wá dáàbò bọ́ lọ́wọ́ olè tọ́wọ́ ní alhamdulilá sọ́lọ̀ náà ló ń dúpẹ́ fún oníkọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ sọ pé kíní wọn ọjẹ́ ẹ̀kọ́ ọlọ́run ẹ má fi nǹkan mi ṣẹ́gbẹ̀ wọn lọ nígbà tó lọ́run sọ̀rọ̀ ẹbọ tán torí ẹ̀ṣẹ̀ tó tóbi jù nìyẹn nígbà tó lọ́run bá sọ̀rọ̀ ẹ̀gbọ́n tó lọ́run fi lé wabil walidayni ihsana dáadáa tẹ́ẹ̀ṣẹ̀ sóbì yìí ló kù lẹ́yìn eléyìí aya ilé ìsúrọ́tò nisa chapter four verse thirty six àwọn àlùfáà wa wọ́n ní bírò walidaini wasiyyatun minallah ìṣe dáadáa sí ìyá wa àti bàbá wa àsọ́ọ́lẹ̀ ni tọ́lọ́hún sọ́ọ́lẹ̀ fún gbogbo wa àsọ́ọ́lẹ̀ sì ni ìkìlọ̀ níjẹ́ bẹ́ẹ̀ tẹ́yìn bá fẹ́ kó lé ẹyọ mọ́ ẹ má sílẹ̀kùn mi o àsọ́ọ́lẹ̀ ni tọ́mọ yẹn bá sílẹ̀ yọ kàn ìyá bàbá ẹ̀ àsọ́ọ̀lẹ̀ mọ́tò mi tó ń gbé lọ yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àsọ́ọ̀lẹ̀ ni wàláhì ọlọ́run sọ fún wa pé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa àwọn òbí wa. ọlọ́run bá ní wa shaynal insan ọlọ́run bá ní mo ti sàsọ́ọ̀lẹ̀ fún mi èèyàn <laughs> kó lè sọ̀rọ̀ o bí walidayhi kó lè sọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ o husna dáadáa ni kó máa ṣe sí wọn o kó máa ṣàbùrù sí wọn. asọ́lẹ̀ gbẹ́wẹ̀lẹ̀ wàlẹ̀ ní wọ́síyà látọ̀dọ̀ ọlọ́run lẹ́yìn bá gbọ́ ìkìlọ̀ ọlọ́run wàhálà ni ọlọ́run bá tún sọ nínú àyà mi àwọn àlùfáà ni táàfin mà pé ìṣẹ̀lẹ̀ àdásóbi ó ṣe pataki ala jihadi ala jihadi tatawwa jihad ṣe mọ̀ pé ìlọlẹ̀ fẹ̀mí ara ẹni lẹ̀ fún ọlọ́run fẹ́sìn ní eyi kéèmì wọn máa lọ ètò wọn pè ní jihadi nu bọ́bá wa lọ́kì yóò darí wálé bọ́bá tó lọ́kì yóò mọ̀ lẹ́yìn jẹ́nà kò séyìí tí ó ṣe ń bẹ̀ tí yóò gbẹ̀ aláda bọ́ wálé yóò gba aláda bọ́ lálẹ́ kíámà ó gba aláda wọ́n ní àkọ́kọ́ ẹ̀jẹ̀ tó bá kọ́ kánlẹ̀ báyìí fẹ́ni tó lè jagun ẹ̀sìn tó lè ṣe jihad wọ́n lọ́wọ́ wọn fi pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ pátá bí jihad ṣe wá tóun abdulayi Mas'ud ọwọ́ àdàlẹ́ ibà nàbí sallallahu alayhi wa sallam ó ní sa'ali tó rasulullah sallallahu alaihi wasallam ó ní mo bi anabi pé ayyul amali ahabu ilallah iṣẹ́ wo lọ́lọ́run fẹ́ràn jù láyé qala as-salatu ala waqtiha abdullah bin masoud ó ní anabi ní iṣẹ́ tọ́lọ́run fẹ́ràn jù tí ò sírú ẹ̀ mọ́ kéèyàn ọmọ kẹrin lásìkò kò sí iṣẹ́ tó tó tó wọn. thumma ayyul amali ahabu ilallah mo tó wá béèrè pé kóòtù sọmọ ayé èwo ló tún kù lẹ́yìn kéèyàn máa kírun lásìkò bẹ́ẹ̀ ló wà lédè ó ní kọ́ ọmọ sí dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lọ́kàn lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìrun jàmá kí lọ́kàn kọ́ ọmọ lọ́lẹ̀ ìfọṣọ bàbá yìí lọ́kàn lẹ́yìn ìrun jàmá kọ́ ọmọ lọ́lẹ̀ lọ́sọ bàbá yìí lọ́kàn lẹ́yìn ìrun jàmá kọ́ ọmọ lè jíṣẹ́ fún bàbá yìí lọ́kàn òun á bèrè pé fún màá yìí èwo ló tún kù lẹ́yìn ká máa ṣe dáadáa sí ìyá àti bàbá ó ní kọ́lá àlì jihadu fi sabilillah lẹ́yìn náà lọ́wọ́ kan jihadu fi sabilillah qaddama birra al-walidayni ala jihad. ọlọ́wọ́n bá ti ìṣe dáadáa sóbi síwájú jihad arákùnrin kan wá láti Yaman Sana'a ọgbọ́pọ̀ ànábìfẹ́ lógún ẹ̀sìn àwọn tó fẹ́ pa nẹ́ẹ̀sì anabi fẹ́ jáde lọ lè pàdé wọn òun náà bá sáré wá láti yamani lọ́ba jòkó síwájú anabi ó nílò anabi ó ní èmi náà dé gbogbo bí ẹ bá ń lọ àjọ ń lọ ni káfẹ̀mí yìí lè fẹ́ sìn ó ṣe pàtàkì ju ká máa bẹ́ ń lé lọ anabi wa fẹn pe ìwọ arákùnrin yìí ahayu walidaka ṣé bàbá rẹ àti ìyá rẹ ń bẹ láyé kọ́ọ̀lá na'am ó ní wọ́n wà láyé o kọ́ọ̀lá ni dìde padà sí Yaman máa lọ lè jíṣẹ́ fún wọn máa lọ lè tọ́jú wọn máa lè ṣe jihadi tó fẹ́ ṣe máa lọ lè ṣe lára wọn bákan náà gbogbo ẹ̀ bákan náà gbogbo ẹ̀ anabi ní bá wọn lọlé èyí tí ń ṣe nínú kẹ́ni jihadi àwọn ìyá mi wàlláhi tàlá birul walidain afdal min an-nafila afdal min as-siyam an-nafila káwọn ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì bẹ́ẹ̀ wọ́n bẹ láyé àbí wọ́n bẹ lọ́run wọ́n ní ó ní ládàjú náfìlà lọ ó ní ládàjú àwọn ẹlẹ́mísì àti mọ́ndé lọ ó ní ládàjú ká máa kalu kọ́ránì lọ ó ní ládàjú ká máa ṣe dùwà lọ ó ní ládàjú wítìrì lọ. ọ̀fẹ́ ṣe wítìrì dáàdi wa ni wàá bá lọ wọ́sítọ̀bù wàá lè bára sójà wọn ọ̀wá ni wọ́n fẹ́ ṣe náfìlà èyí tí èmi ò gbúrọ àwọn gba yọ̀ǹda dáadé ẹ̀sìn já ẹni sáré kí n sóore yìí náà kí n wá bá yín lọ bí tẹ́ lọ àmọ́ náfìlà wọ́n padà kùnrin kan ní jùrẹ́jì jùrẹ́jì táwọn yìí ọ̀kan nínú àwọn àgbà pásítọ̀ ọmọ Ísírẹ́lì ni Ànábì pàtàn rẹ̀ nínú sọ Bukhari àti Muslim Ànábì pàtàn rẹ̀ nínú hadith Abu Hurairah ọ̀là Ànábì pàtàn jùrẹ́jì fáwọn orí jùrẹ́jì táwọn yìí àgbà olùjọ́sìn fọ́nà wọn bá láàrin àwọn ọba ní Israẹli ni ìwọ́n ń ṣe sọ̀lá lọ́wọ́ sọ̀lá tiwọn yàtọ̀ sí tiwa bọ̀tí sọ̀lá sọ̀lá náà wọ́n pe méjèèjì ó dúró ìwọ́n ń pe ọlọ́run ń sin ọlọ́run lérí ìdó ìyá ẹ̀ wá pè é jùwé jù ó máa bọ̀ wá sọ̀lá ti wọ̀ ń mi ìwọ́n rò lẹ́mí ṣé ń dáyà lọ́hùn ni àbí máa bá ìjọsìn mi lọ ìyá ẹ̀ tó ní jùwé jù yóò tó rò lẹ́mí ìdí parí ẹ̀sìn mi ọjà lọ́wọ́ parí ohun rẹ̀ tí ń kí ọ Nimbo, ṣe tán ìyá ẹ̀ ti bínú kalẹ̀ ẹ̀ mọ tí ìyá rẹ̀ sọ fún ó ní la amataka Allahu ya Jurayj hatta tanzura fi wajhil mu'minat ìwọ Jurayj Jurayj sì ní agbáwálì ni ti ń sin ọlọ́wọ́n ba nínú ilé rẹ̀ lérí òkè kan wọ́n ní ìyá ni ní ìwọ Jurayj ọlọ́run ní pa ọ́ o sì ní kú láyé ń bí títí tọ́lọ́run bá fi fi. ìdójútì aṣẹ́wó tọ́ra aṣẹ́wó wáyé tó ní lè dì náà ikú ọkọ̀ bá sùn ìyá ìṣépele ìpè mú lórí yìí ó jẹ mọ́ ọ̀padà wa túbá ọlọ́run padà wá sànú ẹ̀ ẹ̀yọ́ màá yá mi ní arábìnrin kan bá lọ́wọ́ bá jùlọ yìí arábìnrin yìí yá yìí púpọ̀ àwọn yẹn wá ń sọ pé gbogbo yẹn ní wá káàkiri wá ń sọ arákùnrin kan bẹ wọn pè ju rage ọwọ́ àdéhùn àpáta òun èrè obìnrin bí n bá lọ báyìí ìmọ̀ ń kájú kò lára obìnrin kò sí bó ṣe nǹkan dá tó òòlì jọ lólu lásìkò tí yàrá ìsèpèlè ara ni wọ́n ń sọ̀rọ̀ tá a sọ̀rọ̀ lọ́wọ́ ni kí wọ́n mú wọn lọ sọ́dọ̀ rẹ̀ nígbà lọ sọ́dọ̀ jùlẹ̀ nígbà júwe fún pé ibi tí wọ́n wà nù aṣẹ́wọ̀n yẹn bá wọlé tọ̀ nígbà wọ́n fẹ́ máa fọwọ́ ra la jùlẹ̀ yìí bá ń sákàkì bá ń sákàkì ọ̀sà Aṣọ́wóyè wá padà lọ ọwọ́ lọ lè bá baba adaran adaran Fúlàní lọ́ba bá lásìkò lọ́ba lóyún nígbà òbí máa tán lọ́ba sọ fún gbogbo aráàlú pé jùrẹ́jì jùrẹ́jì ló fọ́ lóyún báwo báwo ló ṣe jẹ́ jùrẹ́jì olóhùn kọ́ ó ní jùrẹ́jì ló fún un lóyún gbogbo àwọn ọmọ bẹ̀rẹ̀ sí lu jùrẹ́jì wọ́n lọ lé ìjọsìn rẹ̀ wọ́n da gbogbo ẹ̀wò wọ́n wá sọmọ́gi wọ́n wá nà búlálà àwọn yẹn wọ́n fi ń ṣiyẹyẹ wọ́n fi ń ṣẹlẹ́yà wọ́n sọ fún olóhùn kọ́ wọ́n ní wọ́n ní sẹ́kọ̀ọ́ wá dọ́ọ̀mọ́ ni. Allahu akbar ní ma tó ọmọ rẹ wá gbé lẹ o lórí ìdílé mi kí mo ní wọn ní wọn ní lọba lọkọrọ lọba lọlẹ túbá ó ní wọn Ọlọ́run wọn máa pé èpè ìyá mi lọjà mi wá fi ní tèmi Ọlọ́run ọba kò ní ṣẹlẹ̀ mọ́ lọ́wọ́ fi wọ́n lé ọmọ yẹn ní dodo ó ní antok bí ìdíni rọ́bì pẹ̀lú ìwọ̀dà lọ́wọ́ bá rẹ ọyá sọ̀rọ̀ fún gbogbo ayé ibẹ̀ mi kí mo fún ìyá ìròyìn fa antaka ọlọ ọlọ́run ṣe fún ọmọ yẹn lọ́rọ̀ sọ ó ní wàlúwàhí ó ní jòwéjì kò ní òun o jòwéjì ò fún yàwọn lónìí bàbá fúlàní adaranu gbó kan òun ló ní olùyàwó ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ànábì mọ́tà yìí wá kálíbà má pàtàkì àwọn òbí gbogbo náfìlà tó o bá ń ṣe pátá tó bèrè bá nídìí rẹ pa náfìlà ti kọ́ lọ lè dá lóhùn kọ́ dá lóhùn ni ọlọ́lá ju náfìlà lọ. bí ibà ti lọ hajj alákọ̀ọ́kọ́ tọ́jú ọ̀ràn yẹn hajj ẹlẹ́ẹ̀kejì náfìlà ni tí yẹ bá ní jòkó tì mí ò níbi ọ̀n lọ ìlọ halikọ̀ jòkó tì mí ò níbi ọ̀n àbí náfìlà kẹ́ halikọ̀ ẹ̀yọ́ wọn yá mi nínú ẹ̀sìn wa alihamduliya kulluhum wọ́n ní gbogbo àwọn anábì ọlọ́wọ́n bá wa wọ́n yé fẹ́rẹ̀ ọ̀yá wọn àti bàbá wọn ṣeré bí wọ́n ti súnmọ́ ọlọ́wọ́n bá tó kọ́ máa pé torí pé anábì ọlọ́run lòun ìyá àwọn kò jẹ́ nǹkan kan bàbá àwọn kò jẹ́ nǹkan kan wa Isa aleyhi salatu wa salam ó ní wa awsani bis sala ọlọ́run máa dùn tó háyà lópin ìgbà tí n bá wà lórí ilẹ̀ ọlọ́run ọba wà bá rà ń bi wálídàtì kí n ṣe dáadáa sí ìyá mi o wálídàtì torí ìyá nìkan lòun ní kò ní bàbá wàlámù yaj'alni jabbaran shaqiyya ọlọ́run ò ṣe ní ọmọ agapásí bàbá ọmọ agapásí yẹ ọlọ́run ò ṣe ní onígbéraga ọlọ́run ò sì ṣe lórí igun ajẹ́pẹ́ni tí máa ń ṣe mọ́tòmọ́tò tí ń ṣègbéraga tí ń tẹ bàbá gírígírí kí lọ́nà ń pẹ́hùn onígbéraga àtẹlẹ́rì ibu kọ́lọ́mọdé àṣẹ o ọlá agbára ọlọ́wọ́n bá wa ọlá àánú ọlọ́wọ́n bá wa ẹ̀yọ́ wọn yá mi nínú limada wajaba aleika alẹ́sà kí ló dé tí dáadáa yìí di ọ̀ràn yẹn lẹ́nu rẹ alákọ̀ọ́kọ́ ni pé ibadatu ma'jura bi tẹ̀bí amurillahi pa ọ́ láṣẹ kó o ṣe dáadáa sí òun kó o ṣe dáadáa sí yàrá àti bàbá rẹ ẹ̀sìn ni bó o bá ṣe ń ṣe lọ́mọ gbà dáadáa wọ́n bá ránṣẹ́ tó lọ tọ́tún ló tún kun kan tó tún lọ tọ́tún ló tún kun lẹ́yìn tó tún lọ tí wọ́n ṣe ń dọ̀ọ́ láàmú sí o bí ìgbà tó ń ṣe kìyàmù léyìn lọ́rùn ni kọ́dà ó tún ju kìyàmù léyìn lọ. ẹlẹ́ẹ̀kejì tá a fi mọ pàtàkì rẹ̀ tá a fi fi sẹ́ni wa pé iṣẹ́ ń bẹ́ẹ̀lẹ̀ fún wa lè anáhùn máa sábàbí wujudika ba'da Allah fi dunya lẹ́yìn ọlọ́run ọba àwọn ọlọ́run ló sábàbí tó fi wáyé omi àwọn méjèèjì olódìwọ̀n ẹlẹ́ẹ̀kẹta tẹ́ìbà alayka fi sigari wọ́n ṣe wàhálà lérí rẹ̀ nígbà tó wà ní kékeré níjọ́ tí wọ́n bí ọ ọmọ wàhálà tí wọ́n ṣe kán tó gbọ́ ọ lọ́sibítù àbílẹ̀ alágbo owó oògùn owó àgbo owó aṣọ owó pampers owó owó òtẹ owó napi Allahu akbar owó ẹran àkómọ owó ráìsì owó ẹwà owó èlùbọ́ ìyá rẹ̀ tó fún ọ lọ́yàn ogun ọmọ yìí ogun tó lò ó lè ká yìí ogun tó lò aṣọ iye aṣọ tó wò tó wò ẹlẹ́mìí ìdásọ mẹ́ta ló mú ọ́nà wa nígbà táwọn kékeré yóò ṣeré lọ yóò tó ṣeré dé ìyàwó tó gbé mi wọ kó tó dé wọn ni tó fọ ìyá yìí tó o bá sùn òun náà ò ní sùn ó dìgbà tó ló bá kún ọ kóró tó kún bọ́ bá sùn bóyá ìyá yẹn bá sùn láago mọ́kànlá tí wọ́n sùn ó yẹ ní aago mọ́kànlá bí wọ́n bá ti jí láago mẹ́ẹ́ láago kan ìyá rẹ̀ náà jí nù. oúnjẹ àlèkà oúnjẹ tó ń fún wa aljaza'u min jinsil amali nígbà ìyá yẹn ti bọ́ nígbà tó wà kékeré ìwọ náà gbọdọ bọ́ nígbà tó ń dàgbà nígbà tí sọ fún nígbà tó wà kékeré ìwọ náà gbọdọ fún nígbà tó dàgbà nígbà fún nígbà tó wà kékeré ìwọ náà gbọdọ gbogbo tí ìyá wa àti bàbá wa ṣe fún wa pátá láṣẹ àfọmọtọ wọn fẹ́ yẹ lórí ìwé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àníwáwò ìsàn àwọn dáadáa tá a máa ṣe sí bàbá àti ìyá yìí alákọ̀ọ́kọ́ tó àtòhúnmá fi kulli shay illa fi ma'ashatillah a máa tẹ̀lé àṣẹ wọn ṣe báyìí ó tó dákẹ́ má ṣe báyìí má má wàlẹ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ má padà má bọ̀ ìjọba ìmọ̀fẹ́ kò lónìí ó lọ́wọ́ excuse má iṣẹ́ wo ló ń ṣe ìṣepọ̀ fẹ́ rí ọ̀nà mílíọ̀nù lérí iṣẹ́ òun kò ní àlùbáríkà tó ìjọ kan tí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ní kò lò kó tó kò lò pẹ̀lú kọ́ ọmọ tẹ̀lé wọn àmọ́ tó bá ti dọ̀rọ̀ ẹbọ má tẹ̀lé wọn ọlọ́ni wọn ń já àdáka àdá àtúnṣe bí tí wọ́n bá ń ṣàgbìyànjú tí wọ́n ní kọ́ wá ṣẹbọ àwọn òbí rẹ̀ méjèèjì pẹ̀lú èmi ọlọ́wọ́n bá wàlá máa lè sàlẹ̀ kàbí ilmun tó o sì nímọ̀ nípa ẹ̀ fàlà tó ti ẹ̀hún máa máa tẹ̀lé wọn lórí ẹbọ o wàsó ìlú òun máa fi dúnìyà màrúfà àmọ́ ṣe dáadáa sí wọn nílé ayé bẹ́rẹ̀ lòdìgbà lọ́wọ́ wọn ọmọ náà gba kíni ẹ̀yẹ́nu ayé gba eléyìí ọ̀sẹ̀ àwọn àgbà gba eléyìí òfin orí mọ́bí mọ́lẹ̀ lọ́fíìsì rẹ eléyìí fi kọ́ mọ́tò rẹ eléyìí aago kan ìlàáfẹ́ sátẹ́kùn lóru ọ̀yá wa lọ wa lọ lé eré àkìtà wa lọ lé ṣe nǹkan báyìí bá ti máa gbé ẹbọ ní ọlọ́ni má tẹ̀lé wọn nítorí wọ́n fẹ́ sẹ́ èmi tí mo dá wọn tí mo dá wọn lánàá àmọ́ ọlọ́run bá ní bó ṣe jẹ́ ẹlẹ́bọ̀ yẹn náà bó ṣe tẹ̀lé náà fàlẹ́ àtúntẹ̀ ọ̀hún ma má tẹ̀lé lọ́lọ́run sọ wọ́n wá sọ ìbò hùn màbí dúnìyà ẹ̀yin ọ̀ wá ní kọ́ má ṣe dáadáa sí o ìbá jẹ́ kèfèrí bàbá rẹ̀ ọ̀darí bí wọ́n ti ń ṣe gbogbo àbọ̀darí bí wọ́n ti ń ṣe orò lọ́bàdé àbọ̀darí ẹgbẹ́ ẹgbẹ́ awo lásùbà tó sì dá olójú pé bàbá yìí ibi wọ́n ti lọ da àwọn yòókù wọn ni ọwọ́ ló ń fẹ́ wẹ̀ ọwọ́ ń pé sẹ́mi mo ní kẹ́ máa làágùn bí ẹ ti ń bọ̀ kọ́ pọ́n mi ìwé ọ̀rọ̀ yẹn ni fún. ó lè fi ń pa mí ọ́ jáde wọ́n lè ra jẹ wá fún un. aṣọ tàbí yílẹ̀ òun náà gbẹ̀rẹ̀ ti dọ̀tí yìí ọ́ fọ aṣọ ni pẹ̀lú ọmọ tí ó mọ sáká ọ̀sọ̀ ìwú mo mọ̀ bí dúnìyà ìwọ rẹ léyìn rẹ ọlọ́run náà gbọ́dọ̀ ẹ̀dá káwá fi ṣe ọba dẹ́dà ìṣe ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ní pánlé ìhun ìṣe bídíà lọ́wọ́ ní sàpánlé gbogbo ọ̀ràn tó kò lè máa ṣe lẹ́sìn ọ́ máa ṣe dáadáa tayé fún un àwọn afa ni tí bàbá ẹni bá ní ọyá ọyá mú kí mọ́tò rẹ wàá gbé mi lọ ṣọ́ọ̀ṣì sí àgbèlò àbá ni gbé lọ wọn ni ó gbé dáadáa ọjà kalẹ̀ nínú ṣọ́ọ̀ṣì yọ̀ọ́ máa bá tiẹ̀ lọ ìwọ máa ṣe kíni ìwọ máa bọ̀ wálé nítorí mọ́tò rẹ̀ mọ́tò rẹ̀ ni àmọ́ tó bá fún ọ lẹ́ńfúlọ́pù pé ọ̀yà ìwọ náà fi nǹkan síbẹ̀ ọ̀fẹ́ ara ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ lérí ẹ̀sìn tiẹ̀ nù ọwọ́ wa sàlẹ̀ fún pé baba ẹ̀sà ẹ̀ má bínú kò débẹ̀ o ẹ̀yọ́ mọ̀ ẹ̀yà wa ihtiramuhuma ọwọ́ ma sàkúnlé baba àti ya ọlọ́ni wala taqul lahuma uff ọlọ́wọ́n bá ní uff nǹkan kékeré tí bọ́ọ̀lẹ̀ lẹ́nu ẹni tí ìyá wọn wà á máa wò pé sẹ́mi náà mo sì bí ọ bóyá látara àwọn ìrúnmú óf ìjẹsẹ̀mọ́lẹ̀ óf nǹkan tíntín tí ìyá yẹn wà á rò pé èmi mo sì bí lágbájá o bó ṣe kó kéré tó ọlọ́run má sọ ọ́ sí wọn wọ́n lè àtẹnà àrùn mọ́ má jáde mọ́ wọn especially tó má dàgbà tí wọ́n bá ti da arúgbó báyìí wọ́n máa wá ṣe bí ọmọ eke sọ ma pé àwọn máa ń dágbé mọ́ ọmọ eke ni ó lè dágbé mọ́ àwọn ọmọ rẹ àmọ́ ògbọ́dọ̀ dágbé lé bàbá rẹ àtìyá rẹ bọ́bá yàgbẹ́ tí o flush fún ẹ ló lè flush bó náà ṣe flush ìgbẹ́ rẹ nù ee bí ṣe ìyá rẹ ṣe ń fọ̀ náà nù bọ́bá gbàgbé bọ́bá gbàgbé tilẹ̀kùn ilé ìgbẹ́ ìwọ lọ́lẹ̀ lè tì kò ní ìdíkọ́ ọmọ sọ pé dáàdì ẹ gbàgbé tilẹ̀kùn lẹ́ẹ̀kan àá wúùfù nù nítorí dọ́gba ń pè ní pé bàbá ọ̀gbọ́n wọn ò mọ ti ọyẹ kí wọ́n ṣe àti ní ọyẹ kí wọ́n ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo tá a sọ látàárọ̀ yìí òun là ń pè ní ẹ̀sìn ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala ń sàlàyé fún aláàlú Qur'an al-Karim ìpè wala taqul lahuma uffin wala tanharhuma má jágbe mọ́ wọn wa qul lahuma qawlan karima ọ̀rọ̀ àpálẹ̀ ni wọ́n máa sọ sí wọn ọ̀rọ̀ tútù ni wọ́n máa sọ sí wọn wafid lahuma janaha dhulli gbogbo ipò tó wà láyé máa rẹ ìyẹ́ rẹ ńlẹ̀ fún wọn kó jẹ́ nǹkan kan wọ́n ní md ibi wọ́n ní mamu masalasi wọ́n ní ṣéèkù gbogbo àwọn jama wọ́n ní mufti gbogbo òlu bí ìyá rẹ bá mọ̀ tó bá gbẹ̀rù lọ́wọ́ ọ̀rọ̀ lè gba ọ̀wà gbèsè rí rẹ ọmọ wa lọ àwọn jama ọmọ akpẹ́gbẹ́ ọmọ ẹ̀pẹ́ filẹ̀. kọ́mọ wọn bẹ̀rẹ̀ pé kí wọ́n tó fi rí bẹ́ẹ̀ ọmọ wa sàlàyé pé sẹ́yìn ọmọ pé hadihi ummi wàhádà wàhídì sẹ́yìn ọmọ pé eléyìí ni bàbá mi ni eléyìí sì ni ìyá mi ẹ̀yin ọmọ ayá mi nínú ẹ̀sìn wa arákùnrin kan ń lọ bàbá rẹ̀ ń tẹ̀lé lẹ́yìn àbúrò rẹ̀ wá bíi pé ta ni ń bẹ lẹ́yìn rẹ̀ ó ní bàbá ti tòun ọ̀ wá rìn wájú bàbá rẹ̀ àbúrò rẹ̀ ní a nǹkan ti ń bọ̀ ọ́ látẹ̀dẹ̀ ohun bísí mi jẹ́ kí n kìlọ̀ fún ọ alákọ̀ọ́kọ́ ni pé bàbá rẹ̀ tó rí mi ọ gbọ́dọ̀ máa lakọ́ wọn lérí wàlá tẹ́jú ti sikọ́bìlà bẹ́ẹ̀ bá lọ bìkan tẹ́ bá fẹ́ jòkó ọ gbọ́dọ̀ jòkó síwájú ẹ̀ wàlá tẹ́mùsì àmàmà ó sì gbọ́dọ̀ máa rìn wájú ẹ̀ bóòlù ó sì ọmọ sí ó sì máa rìn wájú ọ̀gá àwọn afáàní tó lè mú ọmọ rìn wájú ẹ̀ òun náà ní kọjá pé bóyá ewu kan bẹ níwájú tó fẹ́ kílẹ̀ àrẹ fún baba abiyah ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alhassan ibn ali hassan ọmọ ali la yakulu ma ummi khawfan an yu'jibaha lahamun fi sahani wa qad akhadha wọ́n ní hassan wọ́n ní ìmọ̀ owó kọ́ wọn báyà wọn jẹun àmọ́ ẹ̀rù tí máa ń bà wọn ni pé tóun èéfi báyà jẹun tíyàbá ni máa bọ̀ jáde ọjẹ́ òun ò pé ẹ̀jẹ̀ kù bẹ́ẹ̀ bá jẹ́ kú kí wọ́n jẹ yòókù máa bọ́ ó tó wá jẹ ẹ̀jẹ̀ kú ó ní tí máa ń bá òun lẹ́rù ni pé ó ní ẹran tó wà nù abọ́ ó lè jẹ́ ẹran tó òun mú òun ló ti wòyá òun ló ti wòyá òun lójú tó fẹ́ mú tẹ́lẹ̀ tó wá rí bẹ́ẹ̀ tó ń bá lọ lè mú ẹran náà tí àwọn wa gbà ká mú òun kà sí kóun ti sèyá yìí. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa afáwọn mujahid oníláyà ń bẹ́gẹ̀lì wọ́lẹ̀dà àbá mujahid oníkọ̀tọ́ fún ọmọ kan kí bàbá rẹ̀ ọmọ dásẹ̀ríà fún kọ́ wa máa ti ọwọ́ bàbá rẹ̀ kọ́ máa lẹ́gbàá máa lọ́wọ́ mujahid oníkọ̀tọ́ fún kó farabalẹ̀ kí wọ́n sinbula lantan tí wọ́n bá sinbula lani kọ́ máa wá pé kọ́ máa gé bàbá rẹ̀ àbí kọ́ máa kọ́ máa kọ́ da ìgbà padà mujahidi ní tọ̀hún ṣe bàbá rẹ̀ àtìyẹ́ mi tẹ́gbà balẹ̀ bá bàbá wọn tọ́ farabalẹ̀ kọ́ náà dáadáa tiẹ̀ bọ́ mujahidi ní gbogbo ọmọ tọ́ba fi ṣe dáadáa tó bẹ̀ láyé tọ́lá bá ní ọkàn lùlù náà kó fi ara balẹ̀ dáadáa ẹ̀yọ́ máa yá mi ní mẹ́sìn wa ó bùrẹ̀ ìdáyà ti láhùn máa ẹlẹ́ẹ̀kẹta ìmọ̀nà fún bàbá àtìyá yìí sẹ́yìn bàbá àtìyá yẹn inú ta lè ní nífẹ̀ẹ́ sí wọn tó ga jù oníkàwọn wọn náà lọ nígbà nìkìyàmù anabi ibrahim alayhi salatu wa salam ó lè bá bàbá rẹ̀ ọ̀dùkọ̀ọ́lá rẹ̀ abiyihi ya abati ó ní wọ bàbá ya abati ní ìdílé arúgbáwá bàbá mi my daddy ya abati bàbá bàbá limata abudu limata abudu kí ló dé tẹ̀ ń sìn máa la yasma'u ntí yóò gbọ́ wàlá yusiru ntí yóò wala wàlá yugini anka shay'a tí ò lè là yín kò ń bi kankan tó bá wọ́dùn yín kò gbọ́ kò rí kò gbọ́ tẹ́ ń sọ kò rí ń tẹ́ ń rí kò rí yín ọ pe bàbá yìí pẹ̀lú ohun àpọ́nlé ó tún wá ṣàlàyé kéde bọ́kàn máa wọlé lọ́ọ́ máa pariwo pé bàbá kèfèrí ni yín hùn kọ́kàn ọ kọ́kọ́ ṣàlàyé ti ń ṣe fún pẹtọ ọṣẹ tẹ ń wẹun tí wọn ní kẹ ẹ máa fi kẹ ẹ wẹ ní forty one days ni <laughs> ẹ wá díẹ̀ kan lẹ palẹ bí sọsẹ adìyẹ ti kú òkú ò lè là yín kúrò ní òsì kò sì lè là yín kúrò ní inú ìṣọ́ inú ìdáàbòbò ọ wà sọ tí wọn ti mú ọ jẹ ọ analyse ẹ fún kìtìbọ kàmá ní ẹlẹbọ ní ẹlẹbọ ní ẹ ṣẹdá kẹfẹrí ní ẹ wọ náà ní rọ ẹgbẹ́ táwọn bàbá mi ti sọ ọ ṣàlàyé pé kò rí kò sì gbọ́ pé yà làákà yìí bàbá ilé wálé pé kò mọ̀ rí kò mọ̀ gbọ́ lóòótọ́. ẹ̀yin màá yá mi nínú ẹ̀sìn wa Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n ní jojoojúmọ́ ni màá sọ fún yà ẹ̀ pé àsìlímì yẹ yà mi gbàsílám yà Abu Hurairah ẹlẹ́bọ̀ọ́ ni hàn án tẹ́lẹ̀ gbàsílám olóhùn gbàsílám wàkánà ti tẹ́sítọ́mù nàbí sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó wọ́n sọ fún àbúrò rẹ̀ àkọ́wọ̀n bùwà sílámù ló tó wá sépè lé ànábì ránṣẹ́ àbúrò rẹ̀ wá ṣe sùúrù fún àmọ́ tí máa ń lọ mọ́ṣáláṣí ọ̀dà gbére fún láàrọ̀ tí máa ń darí bọ̀ láti mọ́ṣáláṣí yọkọ̀ ló lè kí kó tó máa lọ ibi ibi tí ó bá lọ. ọwọ́ adijọ́ kan àbúrò rẹ̀ lọ mọ́ṣáláṣí wọn wò bó sẹ́mi nìkan ní màá kírun ìyá yóò ní kí ìyá tàbẹ́ kí iná àrùn kọ́ dúró bó láti wá filẹ̀ tí náà wọ́n jò ó ní ìyá gba islam ìyá ni mo ní ìṣe islam ló bá bu ẹkún ẹkún yẹn ló sun lọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam bó sun lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ní àwọn ará àbúrò rẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ní ìyá mi fẹ́ kú lérí ẹbọ yìí ìyá mi islam ṣàdúrà fún kọgbà islam wàlláhi wàlá anabi ní allahumma hadi umma abi hurairah ọlọ́run ọba o mọ́sàáfì ìyá àbúrò rẹ̀ mọ̀nà nínú àwọn mòjísáàtì Rasul sallallahu alayhi wa sallam nínú àwọn iṣẹ́ àrísẹ́mà àdúrà kíákíá wàràwàrà táà níbi ìṣètọ́gbà eléyìí jẹ́ kan bẹ́ẹ̀ àbúrò ni àmín wọ́n kírun tábà yìí tábù rẹ̀ padà sílé báyìí tábà sì fẹ́ wọlé yóò ní ya umma ya mi o Allahu akbar wọ́n yà ní asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله wọ́n yóò kùtì yọ mùjísà wọn pè karama fẹ́rẹ́fẹ́rẹ́ ló kù ìyá wa ó sì ti fi nǹkan borí nísìnyí aládé lọ́dọ̀ àná mi àjọ kírun lórí ẹ wọ wàhálà tí àwọ rẹ wọn náà má gbàgbé òbí rẹ nínú àdúrà o nínú àwọn ìwọ ni o ẹsìn tó wà ní yàtọ̀ sí Islam tọ́ba ilé kù láyé ilé ìwọ náà ni o ọlọ́run ti là á mọ́lẹ̀ o innal ladhina kafaru min ahlil kitabi ọlọ́run láwọn tá a fọ́n tẹ̀lé aṣíwájú wal mushrikin àtàwọn abọ́gi bọ̀pẹ̀ fi nari jahannama tí wọ́n bá kú lélẹ̀ jahannama khalidina fiha á ọlọ́ni àwọn ni wọ́n burú jù lérí ilẹ̀ èyí ni ó yé wa pé òsì islam kò sáré jẹnà gbogbo àwọn òbúwa tó wọ́n ti sinú islam kọ́lẹ̀ pátá wà fún wọn náà ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ìwọ̀ anáfàkàtọ̀ aléhìmá ọwọ́ máa ná ọwọ́ máa ná ọwọ́ máa ná nínú ogún rẹ fún àwọn òbí rẹ especially nígbà tí wọ́n bá dàgbà especially lásìkò tó tún bá fẹ́ tì wọ́n lórí bùkátà kan wọ́n fẹ́ sin àbúrò wọ́n fẹ́ sin àbúrò rẹ lọ́dọ̀ ọkọ màmá rẹ ó ti lọ́dẹ̀ kọrùn bọ́ àwọn gbèsè kan ìwọ wá sọ fún ìyá pé owó ni ọ fi ránṣẹ́ o lásìkò tí ìyá ti gbà pé ojú ṣe kí ni ojú ó ti rún wọ́n ní èyí tó lágbá ìgbà tí ò sí bùkátà lọ àwọn fáwọn especially tí wọ́n bá ti kú ọ̀rẹ́ mọ́ṣẹ́ tí ò síbi àlọ́ náà tàyò kí wọ́n kàn jáde kágbága lójú ọ̀nà kásù máa gbọ́ rédíò. bí bàbá wọn níbi tí ń lọ bí wọn náà ṣe níbi tó ń lọ lánàá tọ́jú pé àwọn wọn lọ fi ṣe wọn ó dé wọn máa jẹ àwọn náà ó ṣiṣẹ́ ìwọ lọ́mọ gbádùn ẹ̀ tí wọ́n náà ti dé báyìí wọ́n ní ìnáwó yọ̀ọ̀rá yẹn ni àdìsí kan tá a àǹtà wà málùkà ní àwọn ikhtalafa wọn là nàbí ni bàbá yẹn jẹ olówó tá ń jẹ olówó ní bàbá bàbá yẹn jẹ olówó àtọ wà máa lùkàlẹ̀ àbí ìwọ àti bàbá rẹ ìwọ àti owó rẹ àmín rádà ìwọ àti owó rẹ bàbá rẹ ló ṣe kíni bàbá rẹ ọlọ́lẹ̀ yìí méjèèjì bọ̀dà àdéṣe wọn ni wọ́n ní àwọn afọ àkànníkọ àlàáfíà ò tó lọ́rọ̀ òbí àmọ́ etí ọ̀yẹ ká mà ní pé ọ̀ọ́dá lówó kan ọ̀ọ́dá ní owó kan ipò ọ̀fẹ́ fi pamọ́ lásìkò tí bàbá rẹ̀ ní bùkátà sówó yẹn àwọn afáàní owó yẹn sówó rẹ̀ lásìkò yẹn nítorí tó bá bí a bùkátà yẹn tó ṣe lówó yẹn lọ́wọ́ tí bàbá yẹn sì mà ọ̀ ń ṣe bàbá náà ni ọlọ́run ni wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana ẹlẹ́ẹ̀karùn-ún al-ihtimamu bi afiyatihima ká ṣe àkólé náà pẹ̀lú àlàáfíà wọn àlàáfíà wọn náà ni pé kọ́ ọmọ gbé wọn lọ síbítù lásìkò tó bá rẹ̀ wọn kọ́ ọmọ ara òògùn fún wọn lásìkò tí wọ́n bá nídìí òògùn tí wọ́n náà bá ń sìnkì nígbà tó wà ní kékeré àìmọye láìlọ́ọ̀nù wọn máa fi ń ki àgbo wálé àìmọye pólíbàgì ni wọn máa fi ń di oògùn wọn láti ọ̀sùpítà bọ́ ọ bá ń lò kán dájú ọ̀bá gbọ́ wọ́n tún lè rọra mi wọ́n pe dókítà lọ́sàn wọ́n pe dókítà lóru nítorí rẹ ìyá alágbó òsinmi ọmọ ẹgbẹ́ tó ti tún bẹ̀rẹ̀ ọkọ yẹ o ọmọ ẹgbẹ́ tó tún bẹ̀rẹ̀ ẹ̀bà yẹ o màlẹ́rì àti tún yẹ o wọ́n ní bàbá rẹ àti ìyá rẹ náà padà sàárẹ̀ nítorí àárẹ̀ àgbà òde táàrí àgbàbá ti wá dé ó di ọ̀ràn àyàn kí wọn náà máa gbé lọ sí hospital lásìkò tí ọba nídìí kọ́ máa rògbò fún lásìkò tó bá nídìí wọ́n pè nìkan ní Sufyan ath-Thawri náà wọn àfa ẹ̀sìn náà wọn àfa ńláńlá àwọn ni wọ́n gba ọ̀rọ̀ yìí wá wọ́n ní ẹrú ọlọ́wọ́n ọba kan mẹ́tí jẹ́ Muhammad ibn al-Hanafiya wọ́n ní tó bá ti jí láàrọ̀ báyìí ẹ̀ máa tó wọn lọ lè ṣe yọkà kanlẹ̀kùn mọ̀mẹ́ màmá o ẹ káàárọ̀ o ẹ fọrun yín ni mọ̀mọ́ ni mo fẹ́ fọ ọyẹ gbèrè yín wọ́n àfàgbà yóò wá fọ orí ìyá ẹ yóò fọrun tí ó mọ sákásáká lẹ́yìn ìgbà yẹn yóò fi kírímù ra àwọn fáwọn ìwọ́n yìí mọ̀ ṣe tàn án yóò tún wá yà tó bá yà tán ìyá sọ́dà báyìí ẹ̀yẹ wo gíláàsì ẹ̀dì fáyìn náà ṣé wọn lọ bí iṣẹ́ àfa wọn ni kò lè má ṣe ikú tó jáde láàárọ̀ àbíjọ́ tí a bá lọ́wọ́ ní bùkátà sí kó bá wọn ṣe ẹ̀yọ́ màá yá ni wọ́n yẹ́ sí wọn nínú

lẹ́pítọ̀ kẹ̀ náfìlà lẹ́pítọ̀ ọwọ́ wà fún àtàdìpẹ́ dàkún ẹlẹ́ bá ń ṣe ìyá ní kí n wálé àmọ́ pọ̀lọpọ̀ wálé ní ibi à ń tójú wọlé ká má lè wo sẹ́kàkì wọn ní ìyá ìní ṣe wọn lọ lu yín o ìlú wo lè yé dé láyé jàmá ìlú wo lọ́lọ́wọ́ bá wọn máa rí látòkè sẹ́wọ̀n ìlú wo lè yá dé téèyàn sọmọ́ lọ́wọ́ bá tọ́lọ́wọ́ gbà yán lẹ̀ wọ́n máa dẹ́rù bọ̀ wọ́n ní kọ́ ọmọ wọn sọ̀ kan náà lọ́lẹ́ sáá gírin náà bọ́wọ́ di tìyàwó aṣọ ilé ìkóná aṣọ green ẹ̀ẹ́ wọ́n fẹ́ sọdún lé aṣọ ọdún àwẹ̀ aṣọ àbọ̀ àwọn kan ní wọn fi bẹ́ẹ̀ ní ayé náà wọ́n bẹ̀rù tó lọ ẹ̀ sì bẹ̀rù ọba tó dá rò pé kò tí ì dáa fún náà sáà ọwọ́ kú lọ́dọ̀ ebi kí wọ́n wọ̀ lóko sí ní a'udhu bi kalimati llahi tama min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi tama min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi tama min sharri ma khalaqa alábìrin dẹ́yìn bá ka bí mo ṣe kàn tọwọ́ ìlú kan gbogbo aburú tọwọ́ àwọn ohun yóò hàn jìn sókè yìí tí tí yóò fi jáde. sallallahu alaihi wasallam kankan ní ṣe ń bẹ aṣáṣe ẹ̀sìn ní kò ní dì mú ìmọ̀lì ní kò ní ní ọwọ́ nítorí àwọn èèyàn ee wọ́n kò ti dáa fún ọwọ́ ń sèyí àrẹ àti bàbá rẹ̀ ẹ̀yọ́ màá yá mi xèjìmọ́ tó fún ma ká máa lọ lè sọ fún wọn pé iṣẹ́ wo lẹ fẹ́ bẹ̀ mí sori bó ṣe tó ń nọ láàrẹ̀ wọn bàbá lọ lókè ọwọ́ àlọ́ lè báyà pé ìyá ẹ̀dùnkúlẹ̀ ni máa bá yín fẹ́ náà ọwọ́ aṣọ fún ìyá pẹ́tọ́ ẹ irú yìí tẹ́ fẹ́ lọ lè fọ̀ lóbè yìí ẹ bó o ṣe ń sin ni àwọn ọmọ rẹ ń wò lẹ́yìn nítorí ọba sin náà ló gbà kìnnìmà kéèyàn máa bí abùkátà wọn ọ̀kan nínú àwọn ẹni rẹ ó ní ní sọ fún Umar bin Khattab ó ní inna li umma balaga mini halikibaru ó ní mo níyà kan ó ti darúgbó jọkújọkú la takdi hajata illa wa zahari laha matiyatun laha illa wa zahari laha matiyya ìyá ń darúgbó débi pé gbogbo bíi ti ń bá ń lọ èmi máa ń pàǹsẹ́ yìí ni tí ìyá yẹn bá lóun fẹ́ lọ lè tọ̀ òun lòun pọ̀n tó bá fẹ́ yàgbẹ́ òun lòun gbé lọ tó bá fẹ́ lè kí ọ̀rẹ́ rẹ̀ òun lòun pọ̀n lọ tó bá lóun fẹ́ lọ bí ìyàwó kan òun lòun pọ̀n lọ òun sì sáré pọ̀n lọ kí ni o tó má òun ti yí ìyá rẹ̀ tó bá tó dẹ̀ má gárí òun lọ lè gbé. hali adaitu haqqaha umaru kọtọ gbogbo tí ìyá yẹn ṣe fún mi èmi náà ti ṣe padà fún pẹ̀lú tí n ṣe yìí umaru ni láà ayé ayé amáyituha alẹ́ àgáhárí ìwọ aṣọ fún mọ́nù pé ẹ̀yìn mọ̀ máa ń pọn ni láì ń ṣe ààrẹ ọmọ kékeré o mọ̀ máa ń pọn ni umaru ni innaha kana tasna udari kabika wa yatamanna baqa'ak gbogbo ìgbà tó ń pọn nígbà kékeré òun náà ti pọn káàkiri ẹni ọlọ́mọ lọ́lọ́ níyàwó rí òun náà ti pọn lọ́tọ́lẹ̀ ó ti pọn lọ́lẹ́ lọ gbogbo àdúgbò kò lè fi ó dàbí kó máa pọ̀n àwọn bàtí ń pọ̀n wọn nígbà wọn tó bá síjú wọn lẹ́yìn àdúrà kọ́lọ̀njọ́ máa bẹ ni wọ́n máa ṣe nísìnyí tí wọ́n bá síjú wọn lẹ́yìn kọ́lọ̀njọ́ tètè kú náà wà lẹ́mìí rẹ̀ mú o ló ṣe wá dọ́ra wọn àbọ̀ ọ̀bàrọ̀ Allahu akbar ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Abdullahi bin Umar ó pàdé ẹnìkan ní hajj ọdún tó wọn wá sọ pé ìyá àwọn olóhùn hajj òun ò sì ní owó lọ́wọ́ ìyá sì ní òun fẹ́ hajj kóhun tó kú àgbà sì ti dé ìyá ò lè rìn mọ́ òun ò sì lẹ́sìn lòun bá gbé ìyá dé kọ́kọ́rọ́ òun wá gbé sẹ́yìn nígbà téèyàn bá gbé àpò ẹ̀wà àpò ráìsì sẹ́yìn òun wá gbé lọ láti Kharasan ìlú àwọn òun wá gbé lọ Madina àbí Maka òun gbé lọ sí Maka wọn ló tàbùjá sípò bọ́bá ti rẹ̀ wọ́n sẹ̀mí abúlé kan yóò tó taarù ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ló ń fẹ́ lọ mọ́kà wọn kọ́lé sílé lọ́kàn àbí mọ́kà tiẹ̀ torí ntọ́ tẹ lọ́rùn tó dùn mọ́ ọdún lásìkò yìí ní tọrọ yìí òbí dùn ní tọrọ ọ̀tọ̀ ní tó wọn tọrọ bọ̀tì ńgbà tó máa tọrọ ọdún yẹn lọ́wọ́ rẹ tó wàhálà dídé àbíkọ́ yẹn dúró nígbà wa ní ṣe hajj tán ọlọ́mìnira wa lọ́mọ jẹ́ nípa ogún ṣe hajj nígbà wọn ṣe tán ọwọ́ aṣọ ayé kalẹ̀ lẹ́yìn bí gbàtẹ́yẹ bá sọ àpò ẹ̀wọ̀ kalẹ̀ lẹ́yìn ni wọ́n sọ fún abúlé àmì ọmọ rẹ pé gbogbo dáadáa téèyàn máa ń ṣe sí òbí kò sí èyí tó tó èyí tó ń ṣe yìí gbogbo dáadáa téèyàn yẹn ń ṣe sóhun èyí gbogbo tó ń ṣe yìí ti ṣe déédéé abúlé àmì ọmọ rẹ ń dákẹ́ inú ẹ wọ́n àtàlàkọ́tà mi tàlàkọ́tìyà gbígbin ọ̀kan téèyàn yẹn gbin nígbà tó fẹ́ bí ọ gbogbo tó ń ṣe yìí ọ̀ka. àwọn ìyá yẹn kọjá bẹ́ẹ̀ ah alọ́kì o àwọn táwọn òbí wá sí o we are so lucky ẹ̀yọ́ mọ̀ ya mi nínú sin wa wọ́n pe ẹni ọlọ́wọ́ ọba kan wọ́n pe ní Dhabiyan bunu Thawri yusafiru ma'ahu ila Makka òun náà ń bá ìyá rẹ̀ lọ Makka ìyá ti rìn wọ́n jọ rìn ni àmọ́ wàhálà tó dé báwọn lójú ọ̀nà ni pé fa'atishat walam yajid al-ma'a fashtara fa'ran wa afara laha bi'ra fagtasalat wa sharibati wa ghadara. ìyá yẹn ní Makka lálọ́ yìí ògbẹ́ngbẹ́ni òórùn mú mo fẹ́ wẹ̀ mo fẹ́ mú mi mọ́jì ń kú báyìí dọ̀bọ̀yá ni wọ́n ń wọ́n omi káàkiri gbogbo abúlé wọ́n ní òsó mi ń bì òsó mi ń bì òsó mi ń bì ẹja tó lábúlé kejì ìyá yẹn ní mọ́jì ń kú sọ̀bọ̀yá ni wọ́n ní kú ìyá yìí nígbà sọ̀bọ̀yá ni wọ́n dé àdúgbò kan ẹ̀yọ́ mọ̀ yá mi sọ̀bọ̀yá ọwọ́ àlọ́ lè rẹ́ ti àké sọ̀bọ̀yá ni wọ́n ní ìyá dòkúlẹ̀ ní gbẹ́kànga lẹ́nu á sì kan omi lẹ́nu wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tí ìyá rẹ̀ mu tán tí ìyá rẹ̀ wẹ̀ tán wọ́n bomi sínú doro sọ̀bíyá ni màmá satisfy oníbẹ̀ ni ọ̀yẹ̀ jẹ́ àmọ́ lọ mọ́kà padà ọgbẹ́ kànga torí yẹ wọ́n wá ní kí wọ́n lọ lè pọnmi wá. aláṣọ́bẹ̀ nu alukur'an al-karim suratul lukman aya fourteen ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa táàfin mọ̀ pé àwọn àyà yẹn wọ́n dáàbò wọ́n gbà táwọn kékeré gan ọ̀kan náà àwọn alárúbáwá àwọn àwọn wá fẹlẹ lè pa iná náà ìyá kan sì ń bẹ lókè ilé yẹn pẹ̀lú àwọn ọmọ rẹ̀ mẹ́ta àwọn ti wá pa gbogbo ti sàlẹ̀ káwọn wá máa lọ lè pa tòkè káwọn tó dé òkè ẹ̀yìn máa yá mi iná ti mú wọn àwọn panápaná yìí wọ́n ní bàbá wọn ṣe bá ìyá dáwà lókè wọ́n ló kó àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ó kó sábẹ́ jàlibáàbù ọwọ́ alágàbò wọn iná wa dún wọn bẹ́ẹ̀ kí ni tó máa ti ń ṣẹlẹ̀ wọn ipe kí ni ó tó ń jó oníṣẹ́ èmi náà kọ́ jó kẹ́tọ́ kú èmi ní kọ́ kú. ọlọ́run nìkan ló mọ wàhálà tí òbí ẹnì kọ̀ọ̀kan ti ṣe lérí ẹ̀ bá ṣe dùkúlẹ̀ wàhálà dùn láwọn ọlọ́jà máa ìyá mi tasọ kò tó kàwé ìyá mi Allahu Akbar bàbá mi ọ̀kọ́lé kí ló ń jẹ́ ọ̀kọ́lé ìwọ́n lè òjò ọ̀kọ́lé bùkátà rẹ nínú òjò ra mọ́tò ọwọ́ àdàgbà tán wọn ṣe wọ́nrán wọ́nrán ìyàwó rẹ̀ wá sọ fún ọ pé mami ti dé o wọn sọ fún ọ bá wọn ń bọ̀ o dáàdì ní tó ń kọ́ nìyẹn o wọn gbowó kan lé o ní o. àdánwò <laughs> ọmọ wẹ̀yìn sori báwọn ọmọ rẹ ṣe ń yọ wọn lẹ́nu nígbà tó dàgbà bí wọn náà ṣe ń yọ wọn lẹ́nu nígbà tó wà ní kiri yẹn kini n dẹ ma sábà máa ràn dáadáa ẹ̀jẹ̀ yẹn sori tọba tọba tọba bó ni ká sọ tó bá le tó burú tó àwọn agbá àwọn ọmọ rẹ le wọn náà jẹ́ kí ara rẹ so orí bí wọ́n ṣe lé tí wọ́n lọ́dọ̀ ní wọ́n stọ́bọ̀ wọ́n stọ́bọ̀ stọ́bọ̀nẹ́sì oyè kìjẹ́ burú bí ti wọ́n lọ. kọlọ́mù sàn ṣàánú wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa abdulayi Mas'ud oníjọ́ kan ìyá àwọn olóhùn fẹ́ mú mi wọ́n jẹun tá kò sómi nílé mọ́ òun á wómi káàkiri àdúgbò wọ́n ní kò sómi àbẹ̀tẹ́bà ní odò lóru a òun bá gbọ́n odò lọ òun sápadà rí omi gbàdó wọn lọ́nà odò gbàdó wọn fi dé ìyá ti sùn òun bá ní tóun bá ní kó wọn jìyà yìí òun sẹ̀ torí pé ń gbádùn òun lọ́wọ́ bóun bá wá gbé omi yìí kalẹ̀ òkùnkùn lókùn yìí ó lè tá ń pa àbí kọ́ mọ̀mọ́ kó mi bẹ́ẹ̀ ọwá gbé e dúró ọwá dúró tẹ́sẹ̀ bá ro olùkúlẹ̀ ọyẹ́ tó dìde títí tálùfájà ló fi yọ nígbà yà wá dìde lọ́wọ́ gbé omi fún yẹ ó ní ìyá mi ọ̀yẹ̀ ń mú omi. ẹni kan lè bá nàbẹ muhammad sallallahu alayhi wa sallam ó ní ya rasulallah ó ní wòjúṣe ọlọ́run wọn ní àhàkù sọ̀hábàtì ta ló yẹ kí n ṣe dáadáa sí jù nínú gbogbo ẹni tó wà lé ayé látòkè délẹ̀ number one anabi ni ó mọ ìyá ẹ̀ ó ní tató ni anabi ni ó mọ ìyá ẹ̀ ó ní tató ni anabi ó mọ ìyá ẹ̀ náà ló tún kàn ó ní tààtọ́ ni ànábì ní fún ma àbò lẹ́yìn náà lọ́wọ́ kan bàbá rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé àkólé kan rẹ̀ lérí ìyá yóò lágbára ibi tí bàbá lọ bàbá lè níyàwó mi ọba ti jẹ́ mi ó lè jẹ́ lọ́wọ́ ìwọ nìkan náà lọ́mọ ìyá rẹ̀ ìyá rẹ̀ ọ̀lọ́kọ bí ìwọ nìkan náà lọ́mọ ẹ̀ bàbá lè da bàbá wọlé wọ sẹ́kùtì kó tó máa já lamba bí yàrá bá ti wọ fifty kò sagbara mọ́ fọwọ́ ìdúgbìlì wa ilé fi dúnà wal akhirah àǹfààní wo láàrin bí ká máa ṣe dáadáa sáwọn òbí alákọ̀ọ́kọ́ rọ́fù darajat ọmọ gòkè nínú wìláyà nínú ìjẹni ọlọ́run ọba bí dáadáa rẹ bá ṣe tó ó sì máa dẹni ọlọ́run ọba só ẹlẹ́ẹ̀kejì mahabbatullah wa rida ọlọ́run fẹ́ràn rẹ ọlọ́run ó sì máa yọ́nú sí ọ anabi ní rídọ̀ láì fi rídọ̀ wà dìde báwo bí bá ti bọ́lá wọn bá ti ń bínú sí yín fèsùkù tí ìhìnà ibi tẹ́ ti mà nígbà táwọn òbí bá ń bínú sí yín. eléyìí ni wọ́n lọ yẹn ju ara ẹ̀ ìyá rẹ̀ máa ń fẹjọ́ rẹ̀ sun àwọn àbúrò rẹ̀ ìfọjọ́ rẹ̀ sun àwọn ẹ̀gbọ́n rẹ̀ ìpè lágbájá ò ṣe dáadáa sí mi wàhálà ti dé lọ́dọ̀ ọlọ́run náà ò jẹ́ kankan mọ́. inú àwọn àǹfààní àdéhùsùn ala risk lahahil tẹ́yẹ̀ bá ń ṣe dáadáa sáwọn òbí wọ́n ní yóò máa rí àwọn kàbáyìrì owó yẹn kàbáyé ni ẹsẹ̀ o lùkàwíyà kàbáyé ni owó ìtumọ̀ ẹni pé ọlọ́wọ́ ọmọ àmọ́ máa sínà fún mi ọwọ́ ń sọ̀kùn owó káàkiri ọlọ́lẹ̀ bá bàbá tí ò lówó lọ́wọ́ kọ́ sọ́dọ̀ lówó bàbá tí ń gbélé abẹ̀rẹ̀ wọ̀ bàbá tí ń gbénu gbó òun alówó lọ́wọ́ máa gbénu gbó kí ló dé tó wọn òṣògùn káàkọ́ bí rẹ̀ kọ́ máa ta mọ́tò àbí kọ́ máa lọ ilé ìgbó kọ́ máa lọ kọ́ máa bọ̀ ògùn tí ò lè ṣe ọwọ́ ń tíráàmù torí pé ọwọ́ oògùn owó ó sì fògùn owó lẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀mí rẹ̀ ń gùn ọlọ́run ní kájú pọ́ ìyá wọn máa ṣàdúrà fún ọ ní ọmọ pé bọ́ba ti kú wàhálà bò yóò bá wa sọ fọlọ́n pé mọ́tì ó ti kú o mọ́tì ó ti kú o mọ́tì ó ti kú o yóò gbẹ̀yìn mi ó sì gbẹ̀yìn rẹ̀ anabi kó méjèèjì papọ̀ náà àdéhùn kan anabi ni masarurahu ayubu satalahu fi risikihi yubu satalahu anabi ni gbogbo ẹni tí n bá ń fẹ́ kọ́nà òun tí arísìkì lẹ̀ fún wà yóò sà aláwọ̀ fi átàrí yìí àwọn yóò sà aláwọ̀ fi átàrí yìí tó sì fẹ́ kẹ́mi wọn gùn fàlìyẹ́ sùlẹ̀ rahima kọ́ máa so kun ẹbí pọ̀ àkọ́kọ́ kun ẹbí ta ìyá rẹ̀ àti bàbá rẹ̀ nínú àwọn àǹfààní tó wà fẹ́ ni tí máa ṣe dáadáa sóbì àdúà wa tàwọ́sù bìbí rahima bí nǹkan bá dá bí yẹn bá wà ní sòrò nínú tó lè fi ṣe tàwọ́sù al-mashru' tó fi sọfọ́nà pé ọlọ́run wo eléyìí kọ sàánú ṣe ẹ̀wọ̀n tí mo ṣe kọ sàánú wọ́n ní tí ò sí dáùtù bẹ́ẹ̀ tájì sí wálé rí ẹ̀ òun ni kó o máa fi dáadáa rẹ sí bàbá rẹ àbí ìyá yìí pé wọ́n lọ́wọ́ inú ìṣòro tí mo wà yìí wọ́n láà pé bí ọ̀pàyà nínú wàhálà tí mo wà yìí wọ́n láà pé bàbá mi eh, kò ráwọ̀ owó bàbá mi kò sínú ìṣòro látara ìtọ́jú wọn wọ́n lọ́wọ́ sí yọ̀yẹ̀ kúrò ní ìṣòro náà anabi pata àwọn mẹ́ta kan tó wà nínú gar alẹ ẹ sahabu gar wọn wà nínú kòtò atẹ́gùn fẹ́ ni kòtò bá sílé wọn lé wọn bá láyè jáde mọ́ kálukú wọn fi ń tó níbẹ̀ lọ eléyìí olóhùn ẹnìkan òun gbéṣẹ́ fún òun gbowó sẹ́ òun tọ́jú owó rẹ̀ ọ̀padà wá òun kó owó rẹ̀ àti gbogbo ntí owó náà ti bí òun kó fún eléyìí ọmọ ọkùnrin owó òun òun fẹ́ bá lásìkò lásìkò tí ìyẹn mú ọmọ ń kú wa ń sọ fún òun pé tọ́jú tilẹ̀kùn àmọ́ ò tí ì ti sánmọ́ òun sì dìde wọn ọba lásìkò mọ́ nítorí ìbẹ̀rù ọlọ́ òun sì fún ní owó pé kọ́ máa lọ ẹlẹ́ẹ̀kẹta ó ní àwọn òbí ìhun èmi ń pa wọn òun sì gbé oúnjẹ dúró nígbèrè wọn tilẹ̀ fi mọ́ nígbà wọn jí ni wọ́n ti wá jẹun àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fi bẹ́ẹ̀ lọ́ọ̀ni ọlọ́run sì yọ wọ́n kúrò lóko náà òun náà wọra rẹ̀ sí ìjọba láti tó lé fi bẹ́ẹ̀ báyìí sẹ́ra aléyá tó rà fún ló fi bẹ lọ́ni àbáṣọ kan tí ń wò tó ti gbó àbí àbílẹ̀ rẹ̀ títí ń jò ṣé ní tí ń jò ló fi bẹ lọ́hùn àbí oògùn tí ò nílò ló fi bẹ lọ́hùn bá wa àwọn àlùfáà wa wọ́n ní mahawu dùnú mahawu àdùnú tẹ́yìn bá ṣe dáadáa sáwọn òbí méjèèjì ọlọ́wọ́n máa pa àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n máa pa á rẹ́ ọ̀kan nínú àwọn ẹni rẹ wọ́n ń pè ní abdullahi bin abbas wọ́n lè gbé kóńdó kan lárúbáwá kan wá bá lárúbáwá yìí ní ya abdullahi bin abbas qataltu nafsa arábìnrin kan òun fẹ́ fẹ́ ó sì lọ́wọ́ ọ̀fẹ́ òun ẹlòmíì wá bá sọ̀rọ̀ ọwọ́ fẹ́ ń tọ̀hún òun sì lọ́ọ́ di pa á òun ti wá pa á tán báyìí ojú òun sì lọ́ọ́ wá wálẹ̀ kí lóun lè ṣe tọ́lọ́ fèrè jù abdullahi bin abbas ní alákàwá àdìdá tó níyàlá yé kọ́lá là ó lóun ò níyàá abúlábìnrin abá ti ní eight half was take for rọ́bà máa lọ máa lè tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́wọ́n ba rẹ̀ sá máa lọ máa lọ máa lọ àforíjì lọ́kàn àtọ́ àtọ́ ìyẹn wà nínú àwọn ọmọ lẹ́kẹ́wọ́ abúlábìnrin abá àtọ́ ìwà sọ fún àfa rẹ̀ pé arákùnrin yìí wá ó lóun pààyàn ìwà ọfẹ túbà ọfẹ kọ́ lọ́wọ́ pẹ̀sẹ̀ rẹ̀ ọwọ́ ń bèrè pé sóní ìyá láyé bóòlù sọ kára wọn pẹ̀lú ìyá àti apààyàn afẹ́ pẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀gbọ́n tá a fà wá wí la ilaha illallah la alamu amala ahabba ilallahi min birri al-um abdullahi bin abbas imaamu al-mufassiri kò sẹ́ńtọ́ ma tafsiri tuto abubakar ọmọ tafsiri to umaru ọmọ tafsiri to usman ọmọ tafsiri to ali ọmọ tafsiri to allahumma faqihu fi dini wa allimhu ta'wila anabi sábẹ́ wa fún ọ yíyá tọ́lá àwọn sábà pẹ̀lú ma onagbọ̀n hebron umma olóhùn orí iṣẹ́ rẹ̀ tó tó kéèyàn wọn máa ṣe dáadáa sí ìyá rẹ̀ olóòwò rí iṣẹ́ tó tó nínú iṣẹ́ tí yẹn máa fi ń súnmọ́ ọlọ́run ọba wọn ò bá kàlẹ́ kọ́ ọmọ lọ́dẹ sí ìyá rẹ̀ ni nígbà tó wá lóhùn níyà láyé tọ́ kọ́mọ bá tiẹ̀ lólókun àti ẹgbẹ́ ọba ṣe ń ṣe dáadáa sí ìyá rẹ̀ wọ́n máa pèsè rẹ̀ yọkà máa dáa fún ọ wọ́n máa kú nínú ìṣòro eléyìí ṣe ti yé èmi tipẹ́tipẹ́ gbogbo àti ìyá àti bàbá wa láwọn onídìí kankan báyìí inú mi Terima mo mọ̀ pé tí n bá ti nà kan sọ̀hún ẹ ọlọ́run nà kan sẹ́mi náà ní ti dáa rẹ̀ ìyẹn ti dé mi lébi débi pé tí màmá bá ní tọ̀ àbá bóun ni sáà rí five thousand bẹ́ẹ̀ wọn títí rọ̀lẹ́ ẹ wọ́n bá yín kó wa àwọn ń gbà láti báyìí pọ́npọ́n báyìí òun náà ń gbà láti tẹ̀ náà ní pọ́npọ́n mọ́njá abẹ́rẹ́ sànàtì fọlọ́wọ́ aṣọ àmúta ni tọ́ba sẹ́yọ̀ kan bẹ́ẹ̀ wà lọ́gbà ẹjọ́ da yín lójú bẹ́ẹ̀ ìyá yẹn lèyìn máa ń tọ́jú tí iṣẹ́ fi máa ń lọ déédéé báda báda tawfiqillahi ta'ala lẹ́yìn àánú ọlọ́run bá wa ẹ̀yọ́ máa yá mi èyí tó bá ga jù bẹ́ẹ̀ nínú àǹfààní òun ni pé dáadáa tó bá ṣe sáwọn ọmọ rẹ dáadáa tó bá ṣe sáwọn òbí rẹ àwọn ọmọ rẹ náà ń wò síbẹ̀ ẹjọ́ gbé ráìsì lọ ni síbẹ̀ ẹjọ́ gómìnì kìlọ̀mọ̀dá lọ ni síbẹ̀ ẹjọ́ gbé àdàbí ní wa àbá àkùn ẹ máa ṣe dára sáwọn bàbá yín tẹ búrú kun àbùnà òkun àwọn ọmọ yín náà ó ṣe é fún yín padà àjẹsà òkun jíǹsì lábẹ́ni. nítorí ọba ṣe lọ gbà lárúbáwá kan wà iná àwọn lárúbáwá tó máa ya kùdárù yẹn ni ìyá rẹ̀ kú bàbá rẹ̀ kò wá lè dágbé nínú létí ń gbé ọwọ́ kó wá sọ́dọ̀ ọmọ rẹ̀ ọkùnrin ọwọ́ ni ìyàwó òun complain pé bàbá rọ̀fù Allahu akbar ìwọ rọ́ọ̀bù <laughs> nígbà tó wà kékeré ní bàbá rọ́ọ̀bù dáhùn rọ́ọ̀bù tó tó gbogbo lé mú kí gbogbo ṣe kọlù bọ̀ sílẹ̀ ó ní bàbá rọ́ọ̀bù ó wá sọ fún bàbá rẹ̀ kókò nínú fílà yẹn nínú lílá láyé pé kó máa lọ lè sunu bọ́sù kọ́tà bọ́sù kọ́tà kan wà ń bẹ̀ ó ní torí pé atẹ́gùn wà ń bẹ̀ dáadáa ìbàbọ̀ ti tètè yára lọ mọ́sálásí ó ti wọlé padà ẹ̀wọ̀ pẹ̀lú obìnrin kò ní tọ́jú bàbá yìí kò mú kí ní jẹ́ kí ni mu ẹni tí bàbá yẹn wá kú sínú ìṣẹ́ sínú yẹn ẹni tí ò gbélé ìyàwó rẹ̀ ṣètọ́jú bàbá ẹni tí bàbá yẹn ní jẹ nígbà wọn wá palẹ̀ máa nu lé yẹn nígbà tí bàbá yẹn kú kí ọlọ́dẹ ó lè máa sún bẹ̀ la ilaha illa ọmọ rẹ̀ ọwọ́ gbé abọ́ kan lọ́wọ́ abọ́ bí ìgbà tí yẹn bá àwọn abọ́ dáná fi ń fajá lóúnjẹ ó burú jù lọ ọmọ rẹ̀ ọwọ́ gbé abọ́ yìí sí èjìká rẹ̀ lọ́gbà yẹn wọ́n sọ fún pé kí ló fẹ́ fọwọ́ yìí ṣe tírì mi bẹ̀rẹ̀ lọ́dún tí wù. ó ní bàbá ó ní àtẹ́fṣù bí hàdà sọ́hà abọ́ yìí èyí tọ́jú ẹ̀ tẹ́mi náà fi dàgbà kí n bá a máa fi fún ọ lóúnjẹ kí n bá a máa fi fún ọ lóúnjẹ ìwọ yìí wọ́n bọ́ tó ń fún bàbá rẹ lóúnjẹ èmi náà wàá tọ́jú ẹ̀ kí n bá a máa fi fún ọ lóúnjẹ tí má dàgbà arákùnrin nígbà tí ara fẹ́ sẹ́ni ọmọ kékeré ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́ márùn mẹ́fà méje ọwọ́ sẹ ọwọ́ wọlé bàbá wà lọ́dẹ sọkún lẹ́nu bẹ́ẹ̀ ni bàbá wọn ni gbogbo tó wà ń bẹ̀ nígbà tí wéèrè bá gbé nílé jàmá mùsùlùmí ọ̀sọ́ iná ní ń ọlọ́run ti kìlọ̀ fọ́ọ̀mù èèyàn wíwá nìdẹ́ ẹ̀dọ́wọ́ yín o ọlọ́mọṣẹ́ ọlọmọsà sẹni wọn èyí tó ga jù nínú àǹfààní tó yẹ máa nílọ́dọ̀ òbí alijanna anabila amalẹni alijanna tó tààtà akadami ummahat bẹ́ẹ̀ bá wọn alijanna anabi ni ẹ máa lọ lè sin àwọn ìyá yín ìbẹ̀lẹ̀ gbà wà alijanna ẹ̀ ń kulẹ̀ ìyá yín alijanna wa níbẹ̀ lọ́lọ́ àwọn yẹn láwọn ní ìdènà lọ́wọ́ ọ̀sẹ̀ ìdèwọ́ sí wọn ìyá rẹ̀ lọ́wọ́ ní lọ́wọ́ ọdẹ kí wọ́n mọ̀ ní sòrò sàlìjánà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òdì kọjá àlìjánà o ti kọjá bí àjẹnà wà hasan al-basari àbá àgbàdo hasan o hasan al-basari yìí wọn rà wọn sàhábà àmọ́ kò rà nàmi bọ̀tọ̀ rà wọn Umar Uthman Ali al-hasan al-basari náà àwọn àgbà tàbíyìn ìyá ìjọ tí bàbá rẹ kú bàbá wa sun ẹkún àwọn yẹn wá ní akúntà bẹ́rẹ̀ ẹ lìwáàlìdì ẹ ń ṣe dáadáa sí bàbá tó kú yìí kí ni wọ́n pa yín ẹkún ah, ó ní ẹ̀yàn ọmọ ó ní ìnàlẹ́ bàbá ni ìnàlẹ́ bàbá yìí inna li babayn ó ní ilẹ̀kùn méjì ló wà fún mi nílé ayé yìí adkhulu minhuma al-janna ọ̀nà méjèèjì ni wọ́n fẹ́ gbà wà al-janna wa qad ughliqa babul yawm wọ́n ti tì kan lẹ́nu yóò falam yabqa illa babun lẹ̀kùn kan péré ló kù lẹ̀kùn kan péré ló kù ni ìyá ẹ̀ ẹ̀yọ́ máa ya wà nínú ẹ̀sìn ọlọ́run ànábì ló ń gbọ́hùn àrísàtò gbónú nùmán òun gbọ́hùn ohun kan ní àlìjẹ́nà òun wá béèrè pé ta ní ń ka alukur'ani nínú àlìjẹ́nà wọ́n wá sọ fún un pé àrísàtò gbónú nùmán yìí nígbà tá ànábì lọ Isra wal Miraj tọ́lọ́ lè gbà wọn wá ànábì wá ní òun wá ní àhárítà ọ̀tọ́ bẹ́ẹ̀ kánà àbárò náà sì bí ummi kò sẹ́ni tí ń ṣe dáadáa sí ìyá rẹ̀ ní Madina tó tó àrítà ó ti wà ní yánn àwọn ológun jẹ mọ́ iṣẹ́ àdìjẹ́ náà wọ́n wọ́n tàbí àwọn àlè fa tẹ̀sùbá one thousand tẹ̀sùbá two thousand àwọn àwọn wọ́pọ̀ kama wá sẹ̀yà àti bàbá wa ẹ̀sẹ̀ ńlá ni lẹ́yìn ẹ̀bọ anábì ní aláwọn àbí òkú bí akọ̀bàlẹ̀ kaba yìí ẹ̀dín kìlọ̀ àwọn ẹ̀sẹ̀ ńlá fún yín ẹ̀bí ẹ̀ta anábì mi àwọn sábà ti sọ fún wa wọn ní alẹ́ sira kú bi la kọ́ ọ máa sòsà kọ́ ọ máa kóṣẹ kọ́ ọ àti ìfọ́pá kọ́ jẹ abẹ́rẹ́ gbọ́ ọ̀rẹ́dẹ́yàn gbogbo yẹn bọ alábì ní o tóbi lọ́dọ̀ Ọlọ́run wà o kókò lọ àlè kọ sẹyà àti bàbá rẹ tóbi lọ́dọ̀ Ọlọ́run wà kọtù nọọsì kọ pààyàn o tóbi lọ́dọ̀ Ọlọ́run wọn wá fi wàtọ ọrùn sẹyà àti bàbá rẹ wọn fọ ọ sí kàtígórì àwọn ayakila kàtígórì kan yẹn jọ wa ẹni tí ń dúnyàn ẹni tí ń dúnyàn tí ń gérí bọ́lẹ̀ báyìí àti wọ́tọ̀ ọ̀sẹ̀ bàbá rẹ láì kàlọ́ lọ́run tó ẹ̀yìn méjèèjì ìlànà bí tó yìí táàfin bó ṣe burú tó èyí ọmọ ìyá mi nínú ẹsẹ̀ wọn nínú àwọn ọ̀nà tá a máa gbà ṣe wọn ẹ kí wọ́n pè wá ká máa jọ sàmálẹ̀ ká pè wá ká máa dáhùn bọ̀rọ̀ Abu Huraira oníjọ kan yá wọn pè wọn òun ní yá Abu Huraira Abu Huraira o ọlọ́wọ́n ní labbaik mọ̀ ń bọ̀ olùwà òkun mọ̀ ń bọ̀ òun sóhun ti bó girigiri báyà òun pẹ̀lú bóun ó ṣe lókè lòun rẹ̀ sí astaghfirullah astaghfirullah astaghfirullah mọ̀ ń bọ̀ tòun ju tiẹ̀ lọ ṣé ìyá yẹn ò ti gbọ̀n nígbà tó sáájà wúlẹ̀ àná tó sọkúta ẹrú kan tó wà lẹ́kùnlé rẹ̀ olóhùn fẹ́ fi wá foríjì olóhùn fa àtàkà olóhùn sì nìkan máa lọ òun fìrí rẹ̀ kọ́lọ́hùn ní bá foríjì òun ipe òun òun òun ó lékètì ìyá. ọ̀rọ̀ kọjá àwọn ìdàjẹ́ mọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kéèyàn lè gbalẹ̀ fún yàrá ẹ̀mí ọlọ́run ní أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقد ربك ألا تعبد إلا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك Ọlọ́run bá tí wọ́n bá dàgbà sọ́dọ̀ rẹ̀ ìtumọ̀ ẹni pé ọ̀dọ̀ wa gan lọ́yẹ kí bàbá àtìyá wọn ti kí ni kọ́ máa gbé àwọn ẹ̀rọ kan fi sẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ ká lè kó bá wọn lé tàbá lọ́nà míì tí dàgbà sọ́dọ̀ rẹ̀ kí wọ́n wá lọ fún ìyá rẹ̀ ní síìtì kejì síìtì kẹta ipò ìsọnù rẹ̀ pọ̀ ni kéèsì ni àyànjú kan láìpẹ́ yìí mo ní ọgbà ilé fún yàrá ẹni tún tẹ́lẹ̀ kejì ó ní ìyá ìmú lẹ́sìn yẹn mo ní ẹ̀jọ̀ kó lọ lókè ni ibi tó gbalé sí fún ìwà rẹ̀ ni ó ti filẹ̀ só ti fi wá lẹ̀ àṣírí tó ń bọ̀ nínú lẹ́yìn ẹ̀tọ́ wàlẹ̀ lòdù sí sílíìtì kejì wọláyé ní bàtà ọdún bí wọ́n ní ọmọ nǹkan bẹ tí wọ́n ń lu ọ̀rẹ́ yóò lu dáadáa ni o bàbá rẹ̀ wọ́n fẹ́ tó sùn ọ̀rẹ́ ń fẹjọ́ sùn ọ̀rẹ́ títí ẹ̀ ọmọ yẹn wá kọjá ọ̀rẹ́ bàbá yẹn wá pè pé arákùnrin yìí lọ́wọ́ máa lùlù ní ma tọ́gbọ́n bí nìyẹn o kìí ṣe lẹ́lẹ́gbọ́ ọmọ yẹn wá sọ fún bàbá yẹn pé òtítọ́ wa lọ́jọ́ ń àbí òtítọ́ wa lọ́jọ́ ń òdìlé ọlọ́wọ́n àṣírí ìpínlẹ̀ ọ̀nà la ilaha illallah muhammed rasul bóòlù àwọn náà tọ́ ma wọn ẹ́ bóòlù àwọn náà tọ́ ma wọn ẹ̀yọ́ ma yá mi anabi ni kúlù dùnú gbogbo ẹsẹ̀ yóò akérò lọ́wọ́ mi ní àmà yẹ̀ṣà ìmọ̀ ọlọ́wọ́ ba ọlọ́wọ́ máa fi yára ẹ̀ sọ́run ilà yọ̀ mi kìyàmà ilà òkúkú lọ́wọ́ àlìdé àbítọ́ bá ṣe yára àti bàbá rẹ̀ ọ́ di láyé kótó lọ kò sọ́gbọ́n tó fẹ́ dá sí anabi ni gbogbo ẹsẹ̀ nígbà mi ọlọ́wọ́ aṣọ yàtọ̀ fa iná hu ju àjílu alẹ́ sọ tí ìyá àti bàbá kọ́ ọ́ kọ́kọ́ jẹ níbi kó tó jẹ tán kó lọ́ọ́ mọ́ sọ wálé ní ìyá o èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa nítorí àsìkò arábìnrin kan arákùnrin ní Pakistan wọn ló ní ọ̀rẹ́ bàbá wọn ọ wá sùn ọ wá lè ju bàbá rẹ̀ sómi irú àárẹ̀ tó ṣe bàbá rẹ̀ irú àárẹ̀ ló wá sùn ní gbọ́dọ̀ dàgbà ọmọ tiẹ̀ náà wá gbé ọ wá gbé lọ odò nígbà wọn wá dódò ọwọ́ fẹ́ẹ́ ju sáré odò ó ní má jùlọ sáré odò abẹ́ gádà ní kojú bàbá mi sí ibẹ̀ náà ní kojú èmi náà sí. nǹkan ṣẹlẹ̀ láyé ẹ̀ jẹ́ máa mùsùlùmí tó bá jẹ́ àwọn òbí wọn bá jẹ́ kèfèrí tí wọ́n bá jẹ́ kèfèrí jẹ́ wọn tí wọ́n bá jẹ́ kèfèrí kì í ṣe mùsùlùmí àti yan lẹ́ẹ̀kan dáadáa sí wọn ọ̀ràn àyàn ni èèyàn miami dáadáa sí wọn ọ̀ràn àyàn ni àmọ́ òní ṣe kèfèrí tí ń ṣe kí ni tí ń ṣe yẹn táwọn òbí bá ti wá kú ẹ̀yọ́ màá yá mi ẹlòmíì bá ti bọ́dọ̀ bọ́dọ̀ látàwọn yìí sìn yọ mọ̀ pé tó ọlọ́run ti yọ̀ǹda òun bàbá òun ti lọ ìyá òun ti ṣe kíni ìyá òun ti lọ ìjẹ́ dáadáa tán ẹnìkan lè ba anabi sallallahu alaihi wasallam ó ní alibakiya mi bèrè àbàwọ̀ ẹ̀yẹ ṣẹ́ bàdà mọ̀ tí ì má lẹ́yìn ìgbà tí ìyá àti bàbá ti kú ṣáà tún nílẹ̀ ara dáhùn ṣe sún wọn anabi náà anabi nígbà yìí àṣọlá àlẹ́ yìí mà máa ṣàdúrà fún wọn wọ́n yìí bá dùn àdéhìmá gbogbo ẹṣẹ ẹṣẹ tí bàbá ni ẹṣẹ ẹṣẹ nítorí kẹṣẹ àwọn àṣẹ tó pa yín pé máa ń sìnkà báyìí wasilatu sadiqihima àwọn ọ̀rẹ́ bàbá yẹn máa lọ lè pín wọn lé máa lè ṣe dáadáa sí wọn nítorí pé adébí muhammad sallallahu alaihi wa sallam ó ní inna abarra albirri silatu ahli nínú dáadáa tẹ́yìn máa ṣe sí bàbá nínú dáadáa ni kò máa ṣe dáadáa sáwọn òbí àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ tí wọ́n dàgbà táwọn sì wà láyé ládàá rẹ̀ wọ́n máa bá bàbá rẹ̀ yọ máa wà nípò kó ṣe dáadáa sí bàbá rẹ̀ tó kí wọ́n wà láyé inú wọn máa dùn ipe a so ti fún ọ̀rẹ́ mi náà ní búrẹ́dì tó ń wọ̀ so ti fún ọ̀rẹ́ mi náà lásán yẹ nínú ló ṣe dùn bẹ́ẹ̀ lọ́wọ́ fọ̀ ládàá nígbà tó ń sí mọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Abdullahi bin Umar wọn lọ́ pàdé ẹnìkan nínú àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ ọ̀rẹ́ Umar lérí ẹ̀sìn lọ lérí ẹ̀sìn ni abdullahi wa abdullahi bọ́lẹ̀ ó ní ọ̀rẹ́ bàbá mi ni ó sì tú láwà ní rẹ̀ ó fún un wọn ní om umm alikimba ó gbé lé lẹ́yìn ó ní gbogbo ẹrù tó wà lérí ẹ̀sìn tó ń bò ẹ̀sìn ọ̀lẹ̀ ọ̀ya ẹgbẹ́ ọ̀rẹ́ bàbá òun sórí ẹ̀ kọ́ ọmọ gbé wọlé wọ́n ní kílódé òun ní ọ̀rẹ́ bàbá tòun ní òun sì ti gbọ́ tà lábí ní ìmọ̀ ṣe dára sọ́dọ̀ bàbá ẹni nígbà tó yẹ ṣe dáadáa sí bàbá ẹni ẹni bá fún bàbá mọ̀ náà tó ń ṣépè ní bàbá bàbá tó wá ń ṣépè ní bàbá ẹ̀ ànábì ni bóòlù ẹsẹ̀ máa ṣépè láwọn bàbá yẹn àwọn ní bóòlù àwọn ṣe máa ṣépè ànábì tẹ́ bá ti bú bàbá yẹn nìkan tí wọ́n fi lè fi èpè lọ́nà sí bàbá yẹn ẹ̀yin lẹ ṣépè ní bàbá yẹn kọ́lọ́ mọ́sá yẹn sànú wa àwọn dáadáa wọlé àwọn ṣe sọ́dáka àti dùwà sáàrù lọ ní báyìí nípa sàlám ọmọ òbáàdà ó ní ìyá mi ó ti kú ó ní kí ni mo ní ṣe ń sàárà fún ànábì ní àlẹ́ ìkìmìnìmá lọ́ọ́ lè gbé fún lọ́dẹ gbé bọ́ owó fún máa lè mú àwọn èèyàn lómi lóko bàbá rẹ̀ dáadáa ó máa lọ́nu fáìlì rẹ̀ òun ṣe dáadáa sí bàbá yẹn ni àwọn sọdáka tani ká ṣe alẹgbẹ kanura alẹkọ masalasi alẹkọ owó táwa náà ni ká fi sọpọtì masalasi alẹkọ masalasi lọdà alẹkọlẹ fún mọmú wa alẹsẹ dáadáa sáwọn afẹnsẹ gbogbo àwọn tán jíṣẹ Ọlọ́run ọba alẹsẹ dáadáa sí wọn àmọ́ tó bá jẹ kí bàbá rẹ kèfèrí ni ọwọ akúlérí kèfèrí kèfèrí ni ìtọ́yàtọ̀ sí Islam islam nìkan lẹ̀sìn gbogbo ẹ̀sìn tó kù kẹfẹ́ rí i tó bá ti kú lórí ẹ̀sìn míì ò lẹ́tọ̀ láti ṣe sàrà fún ò lẹ́tọ̀ láti ṣàdúrà fún kò sí nǹkan láàrin yín mọ́. ọlọ́ni máa ka nani nabi ọlọ́ni láàrin nabi ò tó bẹ́ẹ̀ wàlẹ́dínà àmàlù àtàwọn olùgbàgbọ́ òdodo àyẹ́sítẹ́fìrú lè wọ́n ṣìrìkì kí wọ́n máa tọrọ àforíjì fún àwọn tó wọ́n kú sí di òòṣà wàlẹ́wọ̀n kánú wílíkùrìbá ìbá àjẹ́ àwọn tó sún wọn pẹ́kípẹ́kí bí àwọn òbí wọn a eléyìí ní chapter nine verse one thirteen gbogbo àlùsòkù òkùnjọ mẹ́ta òkùnjọ mẹ́jọ òkùnjọ òkú ọdún kan òkú àníwọ̀n àwọn kan láìpẹ́ wọ́n ní wọ́n ń ṣe òkú lọ́ọ̀kan ajáde ń jẹ tàbí lò wọ́n ní wọ́n ń fòkú ìyá kan tó ti kú láti forty years ẹ̀yin màyá mi ẹni bá ń sòkú lẹ́yìn òbí rẹ̀ ń ṣàbòrú sí ni o máa ṣàdúrà fún bàbá wà lára fa ṣàdúrà fún ọwọ́ àtìkìyàmù lẹ́yìn lóru ṣàdúrà fún lẹ́yìn ọ̀ràn yẹn ṣàdúrà fún láàrin kọ́mọ̀ sí kántó láàrin ìrun pípé kántó ti kọ́mọ̀ ṣàdúrà fún tójú bá rọ ṣàdúrà fún máa bẹ àwọn yẹn ká máa ṣàdúrà fún individually àmọ́ à ń kójọ àwa ń sọ pé à ń sòkú àwọn yẹn wá jẹun tán ọwọ́ àwọn béèrè pé ṣé wọ́n jẹun wọ́n lọ náà <laughs> lọ ṣé wọn máa ń gba sàrà padà òun fún alùbárà lóró ọwọ́ sọ fún pẹ́tọ́ wà dalẹ́ kókó wa ẹ wá sùn kú di business yóò máa wá sunkún nígbà yá àti bàbá kú ẹ rò pé ẹkún bàbá ní sàn ẹkún bí jòjòló ní sẹkẹrì ní sùn. tàbá gbàgbé wọn ní àdúrà tá a rántí wọn ní àdúrà tá a ti sàrà fún àníṣe wọn ni ká máa wá lùlù ká máa jó ká máa kọrin èèwọ̀ ní nígbà ẹ̀sìn abẹ́lọ́hún ẹnì kọ̀ọ̀kan wọn ibi àti kọsẹ̀ ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run sá ṣàforíjì fún ọlọ́run sá lè tún wọn síbi tá a kú sí àwa táwọn òbí wa tí wọ́n wà láyé ọlọ́run wọ́n sàjà lè tọ́jú wọn àwọn tí àwọn òbí wa tí wọ́n ti lọ́run ọlọ́run jẹ́ àgbàgbé wọn ìyá ìlòmíì ni òtí ìkú ó ti gbàgbé ọ̀rẹ́ mi ó ti gbàgbé níjẹ́ wọn bá ní ọ́fíìlì fọ́ọ̀mù ní ọ̀ràn ti pé òun mà níyà nígbà wọn bá bẹ̀rẹ̀ ọkọ̀ yẹ níbi tó ti fẹ́ gbaṣẹ́ ọlọ́nìkúlù yá ibadiya alladhina asrafu على anfusihim ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀yẹ ọlọ́wọ́n bá tẹ́ ti jìtá tẹ́ ti sẹ̀ tẹ́ ti gbọ́ àwọn òbí yín lẹ́nu tẹ́ ti gbọ́ wọn lórí tẹ́ ti bà wọ́n mú jẹ́ la taqnatu min ẹ má jákàn nínú àwọn ọlọ́wọ́ wọn lò pé nǹkan ti bàjẹ́ kọjá làwọn tọ́ba wà láyé èyí ṣàtúnṣe tọ́ba ti kú sàrà àtàdúrà yóò máa lọ ní dojoojúmọ́ inna Allaha yaghfiru dhunuba jami'a kò sí ẹ̀ṣẹ̀ tẹ́yìn ní ṣẹ̀ tẹ́yìn bá ti kú ọlọ́run ní foríjì innahu huwal ghafurur rahim ọlọ́run bá lọ́ba láforíjì.